lọ bí ìbá ṣe pé torí pé ẹ̀sìn ọlọ́run kò sẹ́ni kankan tó gbé ẹ̀hán parẹ́ rẹ̀ ọjà rẹ̀ pa láéláé láéláé nígbà tó bẹ bá wọ́n tán gbélé ìbálẹ̀ gbélé ìbálẹ̀ nínú ẹ́ òtá nígbà tí inú rẹ̀ ṣẹlẹ̀ kéde kíkan ló fẹ́ pa wọn ni òtá ni ọ̀rọ̀ fún ilẹ̀ lórí ó gbé lórí tẹ́ inú rẹ̀ wá tó fún òṣìṣẹ́ the first lesson bẹ́yà máa ń lẹ́nu ní wípé kódà lójú ọ̀nà ọlọ́run tẹ́ èèyàn tó máa ṣe ní tẹ́kì mẹ́rin kátó wá sọ ìdí òsì jíáàdì lọ́wọ́ tó fún àwọn ẹgbẹ́ ìrìkà kiri di jíáàdì òun ti tẹnu ló fi ṣe àwọn tẹ́sẹ̀ jíáàdì sọ wọ́n ti dà tẹ̀mí tẹ̀jẹ̀ ní tẹ́kì tó bẹ̀lẹ̀ ń bẹ kí ọkọ̀ òkú jẹ́lẹ́sì fún yàn. ibẹ̀ ah, ah no no no no ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì mú ni a ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì wọ́n kò sá

ó tó parẹ́ ìgbà tó fẹ́ láì láì rà áà ìgbàlá ẹgbẹ́ oṣù mẹ́tẹ́lẹ̀ rẹ̀ bí wà àdébí sáà ní fídíò bá iye òjò àpapọ̀ àkóbá ìyá rẹ̀ láti nà ó. ó lẹ́nu wá ní píkẹ̀ àní ó wá ní píkẹ̀ òun wá sọ pé ah, àhàlẹ́bí iná máa kọ́ ọ̀là ha mọ́ta àwìrà. ó sọ láti fi sọ́ra rẹ̀ ní kúrikí bá ti pààyè kò bí níbẹ̀. tá bá fẹ́ kọ́kọ́rọ́ gbé lóòótọ́ ikú sàmọ̀ sọ̀rọ̀ ló kọ̀ èèyàn tó ti pẹ̀lẹ́ ìtòmílẹ̀ ìbàlẹ̀ tómílẹ̀ ìbàlẹ̀ tẹ́tà fẹ́ bá tó fúláyé láyé la ṣé kò mọ̀ ìgbàgbẹ́ gbogbo láyé lára ni. àmọ́ ọlọ́run ò fẹ́ kọ̀rẹ́ tì mí àbẹ́ ó ní bàbá kọ̀rọ̀ gbé. pé òun pẹ́ ẹni tó bá sọ láyé láyé láàlé kọjá pé kéèyàn kan pa kódà kó sọ láti sọ rẹ̀. àlẹ́yìn wa sọ fún Usama pé ẹ ìdáhùn kọ́lá àwọn sọ̀rọ̀ ọ̀wíṣà kàkẹ́ ìtàkà snow ìlà ìlà ìlọ̀ mi. bọ́ọ̀lù èèyàn sọ láì lọ́ra ọ̀pá òṣàmà wa sọ̀rọ̀ kan tí gbogbo kálukú náà gbọdọ̀ rẹ̀ ó ní wọn náà ní fata wọn lẹ́yìntì àlàm ápùn àtìláǹtù ilé ayé ọ̀gbọ́ èdè àwọn èèyàn tún kéyì dáadáa ọ̀pọ̀ ní táwọn tún bẹ́ẹ̀ ẹ́ àwọn ẹ̀wọ̀n tún pé á ah, mo dúró pé kí n láti gbà rẹ̀ dé ní tó fẹ́ pé mi gbà fúlá hmm. ìdí ń wí ni pé òun ti ọpa ẹnìkan ibi táwọn ní wá láàbù òun pé tó bá òun wíde òun sì rò pé kó ṣe pé kéfè yìí lòun ti wà níjọ tó bá wà kéfè yìí kó wọ́n kó náà wọ́n rú sáà fúnlẹ̀ ìsáàlẹ̀ lè pa ẹ̀ṣẹ̀ tó ń pa mùsùlùmí pé kó wọ́n ti gbà sí àmì ń bọ̀rù ìgbà òun orí iṣẹ́ wò lòun lè ṣe ní ìsìnláì tí ó pa pé òun pa mùsùlùmí yọ lẹ́sìn sọ́lẹ̀ párẹ́ ni pé kóun jẹ́ kéfè yìí tẹ́lẹ̀ fọ́wọ́ ajẹ́rù sí káńtẹ́ alìsìláàm yàjúbù máa kọ́bùlà pé ìsìláàmù rẹ̀ ó ti parẹ́ lóòrùn ti tẹ́kẹ̀ẹ́ bèrè ń jọ ọ̀tọ̀ òòrùn kó lè tẹ̀wọ́ lóòrùn sáfúdà wọ́n ní ìtẹ́kẹ̀ẹ́ bèrè parẹ́ ó mú iṣẹ́ ní wọ́n iṣẹ́ wò láwọ̀ àti ìbá ìtàjọ pa fẹ́ para ẹ sí èdè òṣèlú. pẹ́sẹ̀ ní wípé ìwé èdè òbámà òbá kankan ìkejì

bó ti dáràn yìí lójú ayé ànábì èmi máa ń sọ fáwọn èèyàn máa ti fẹ́ sọ̀tàn yìí fún wọn pé káàzó pé lọ́dún bá nàbí ikú ọdún rẹ̀ láti àdáni ikú ní sílẹ̀ ìṣẹ̀lẹ̀ káàzó bẹ̀ káàzó. náà lẹ́yìn bàtà mi wá kú inú fún àwọn bá kì í wá lọ ọdún méjì ẹ má bá ń kà á ó mọ̀ ló lo ọdún mẹ́wàá ó lérò Osmanu ń lo ọdún méjìlá ó lérò. áàdì ìlú ọdún márùn-ún àtàbọ̀ but kó wá tó ní pé á ní parí ìlànà ìdátẹ̀sá àmójú ọdún kálàmú ọdún méjì kan ọdún kan tàbá ọdún kan fún twenty four wàhálà wa fẹ̀rẹ̀ láàrin àwọn mùsùlùmí àwọn kan wà ní káàpù wà ní káàpù màáwíà wọn wọn já. Usama pẹ̀lú bó ṣe dàgbà àti bó ṣe dàgbà ó yẹ kó sọ̀pọ̀ àdìwá ní sọ̀kọ́sọ̀kọ́ ti wọn pé àwọn àwọn ẹ̀rí kọjá àlà à ń bọ̀rọ̀ báwọn jà káwọn sọ̀kọ́ ẹ̀sìn wọn. ìgbà o. twenty four years ago pàkẹ́fà tọ́sílẹ̀ òbí láìláì lọ́wọ́ nǹkan bẹ́ẹ̀lẹ̀ sáàtì mọ́ta ṣe sí. ọ̀tọ́ láwọn jà sí ṣe kí wọ́n dúdà kí wọ́n kan bàbá ní ó kí nǹkan ìfẹ́ ìyẹ́ tí ó wà láàrin ìgbà tí òsáàrà ṣe iṣẹ́ yìí àti tó ṣé a ah, láíláí ìrètè pẹ́rẹ́ yẹn ànábì ń bẹ láyà ah, ní ìgbàgbé wọn lọ sí yá èso wá ṣèlú èso èso ní òṣè ṣé ali kò tó lẹ́ni tó torí pé lòun ò jẹ́ ali ó bínú ẹmọ orí tó bínú rẹ̀ alì wa alì ní khalifa láti àwọn sọ̀hábà nǹkan pọ̀ dáadáa nǹkan ti pọ̀ dáadáa pé wọ́n mọ ó lè tán máa ń fún sọ̀hábà kọ̀ọ̀kan lówó lálá àti lóúnjẹ òsáàmà sọ̀kọ́ ti alì òsáàmà wa rán ẹrú rẹ̀ tó kó lọ bá alì pé nǹkan tẹ́ mọ́ fún wa ẹ fún èèyàn rẹ tó rán wá kí ló pè wá jọ ìwà lógun yóò bí ọ bá ń gbó oúnjẹ wá lè rí bá ń gbówó wá owó tán fáwọn àtàjẹ ànábì àwọn òjágó èmi ti dáná bàtí bàtà sáàbù láìláìlàlá ọwọ́ ni yóò bí ọ pé kí ló sì ń ti jọ àwọn bá ń sọ

tàbíbà sọ́tún ọ̀bì la ilaha illallah ohun ìlú wọn sọ fún gbogbo àwọn èèyàn tó bá ti kọ́ sínú òrìyí tó bá kú òtán tó bá ń jubiléètì kò sí ìpé kó jubiléètì o so ma dúró àwọn èèyàn tó ṣe rí pé ìwọ́n ti pè ń kéfè rí so ma dúró àwọn èèyàn tó ṣe kótó kó lẹ́nu rẹ ní òfin wọn lọ́dọ̀ bàbá wa tọ́bí bá wọn sùn lọ́dọ̀ wọn tọ́bí so ma dúró àwọn èèyàn tó pẹ́ torí pé ìwọ́ ní òbí tí wọ́n sì fi fẹ́ sàrùn sùn ní ti tí ọmọ tó wà àwọn èso pé torí tí wọ́n sọ làwọn ọmọ òbí gbógun bàbá wọn ìwọ́n wá ní wọ́n ti wá kú tọ̀bọ̀ wá kú ìgbọ́dọ̀ léde tọ̀bọ̀ tó wá tó yẹ kó lè láti ó máa gbogbo ẹ̀ tó máa sọ pé ẹ lọ bí yes kìí ṣe ń téèyàn ń kó ìdáná téèyàn dá kìí ṣe téèyàn ń kó téèyàn tó máa nínú ṣáàtù má téèyàn máa kájọ ni ìbẹ́ padà wá ní pé wọ́n àwọn táwọn ti wá ṣerú eléyìí oníjọ́ Osama for 24 four years lẹ́sìn tí retain lọ́kọ rẹ̀ àwọn wá kó omi tẹ̀síìrì tán fún abọ́sítà dé. ọ̀rọ̀ ọ̀dọ́ lẹ́sìn hmm? ọ̀rọ̀ òlébi lẹ́yìn. now

من صلى صلاتنا وأكل ذبيحتنا واستقبل قبلتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله ولا تغفر الله في ذمته anybody tí bá ti ń kí ọ̀ràn wa sáǹkì tó sì ń pèsè ibi táà ń bẹ̀sì lálẹ́ kíbla ó lè ṣe pé ẹran tá a bá dún yóò jẹ ìyẹn ni mùsùlùmí pé pétọ̀ àdéhùn ọlọ́run dàtí covenant ọlọ́run pé kò gbọ́dọ̀ takò kò gbọ́dọ̀ ṣèṣù takò òní ẹ má wà á lọ lè ba àdéhùn ọlọ́run ọba kẹ́ contravene bẹ́ẹ̀ bá ti bọ́lọ̀ bá gbá nínú ẹ̀ nírọ́ náà mùsùlùmí nù kí náà wà mú mùsùlùmí ìfòònù ẹ̀sìn ntí ó bá mú kó nu ẹ̀sìn ó gbọ́dọ̀ burhanun wáde clear evidence ni clear so clear tí ṣe rí èèyàn yẹn ní ọpọlọ ti ẹ̀ẹ́dẹ̀kẹ́ ti búlọ́ọ̀kù báàkì kan anytime tí bá tún wọ everybody tó pé kò sí trust tí mo yẹn sọ ìtìkùtù ní ọdún ọkọ rẹ̀ kò dé títà tó mọ́ màmá téèyàn bá sọ̀rọ̀ tọ́wọ́ yẹn bá lè mí ní nǹkan méjì pé tàbá tú báyìí ẹ̀rù yóò jẹ mùsùlùmí tàbá tú báyìí kìbìrì ni ó jẹ èyí tí ìsìláàmù fẹ́ ká mú ẹgbẹ́ ká tú bí ó ti jẹ mùsùlùmí pé bóun ló lọ pẹ̀lú ògùn yẹn. ṣẹ́gbọ́n màmá sọ pé lágbájá níbi ẹni tàì tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ parí ọ̀rọ̀ rẹ̀ ni yóò sọ pé yóò sọ pé yes nípa sọ̀rọ̀ tán yes ẹjọ́ máa rí àwọn arọ́rọ̀ kan nípa sọ yes yes yes tó sọ àwọn ẹgbẹ́ yes ló ṣe ẹgbẹ́ ẹ̀sì yóò kùkùn bẹ́ẹ̀ ni ìlú ló lọ pẹ̀lú táàmù wọn yes bí máa fẹ́ ń parí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ yóò kù tó bá kọ́kọ́ wá ìtí òsì ẹ̀sìn nípa yes ìlú ló lọ pẹ̀lú ọkùnrin bẹ́ẹ̀ náà níjọ́ tó bá ti rọ́rọ̀ méjì lọ́dọ̀ ọ̀rọ̀ nǹkan èyí tó lọ pẹ̀lú ọkùnrin ẹ̀ ló Eh, bọ́lọ̀pọ̀lọ́ ti ń ṣe àwọn tó kọ́ ilé ní problem trust níjọ́ tí èyí bá fi lè ṣe nǹkan kan tó bá lè ní tu àkọ́kọ́ náà wọ́n ní pé ìtumọ̀ ẹyọ kan náà wọ́n fún èyí tí ó sì gbé kó jáde bì nínú àdínkù ìjọba yà yọ́dá wa yẹn yóò rẹ̀ nígbè tẹ̀. ìmáàmù ahmad bin hanbal ẹ̀rọ pé ẹnìkan pè wọn ẹni pè wọn wá sọ pé ashhadu anna muhammadan rasulullah hm? ẹnìkan wá sọ fún ẹni pè wọn pé kàdáfà òkúrọ́ yọ pé ẹni tó sọ gbókùrọ́ ní ọ̀hún kí ni ìdájọ́ rẹ̀ ṣé kẹsẹ̀ ni ká pè ó àdúgbò ìṣèkèbèrè ẹ dákun wọ̀rọ̀ yìí o ẹni tí ń sọ̀rọ̀ pé ashhadu anna muhammadan rasulullah mo jẹ́rìí pé anẹ́bìsọ̀ sọ́làm òṣìṣẹ́ ọlọ́run ẹni káwọ́ wípé kazabta ìrọ̀lùpà kí ni tí a sọ̀dájẹ́ ẹni yìí a ní kákó sọ́mọ́nà sáà ní rẹ̀ lè mí ìtumọ̀ méjì kí ló ti mẹ́yọ̀

inú kọ́ pé àìwọ́ tí wọ́n ń sọ yìí fẹ́ ó kàn wí ni kèé iṣẹ́ ọwọ́ rẹ̀ O lọ pẹ̀lú gbogbo àpárẹ́sọ̀ sáà lọ́kọ́ pé bá gbà lóòtọ́ ni kí ló tòkó mọ́lẹ̀ kẹwọ́ bá gbà lóòtọ́ ni kí ló tòkó tún náà nẹ́bí ó lè ní ìsinmi ilé ni ó sì lè mí pé ànẹ́bí tó kò lójú sí ọlọ́run yìí tó kù sí ọlọ́run bó bá rí ní ẹlẹ́ẹ̀kejì ẹnìyẹn bó bá mìíràn alákọ̀ọ́kọ́ kì í ṣe kékeré hmm? ìpè ìpè ń ṣe ni pé ń sọ fẹ́ẹ́ yìí ìpè iṣẹ́ ọwọ́ rẹ̀ ò bá kan omi o bẹ́ẹ̀ náà kùrá náà ti fi sọ ọlọ́run ní ìlàjà akálùkùn náà kò kú òní ọlọ́run ní nẹ́sẹ̀rọ èèyàn kan bá wà fún wọn. táwọn mìíràn ti bá dé tání àwọn jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́run wà nẹ́bí ọlọ́run wọ́n yá àlọ́

èyí ẹni sọ tó lóun gbà ní ìfẹ́ ìfẹ́ ìfẹ́ yóò gba ẹni tí ń sọ lọ kìí sọ̀rọ̀ rẹ̀ sí sọ. èyí ẹni sọ tó lóun ìfẹ́ ọ̀rọ̀ rẹ̀ sí ń sọ yóò gba rẹ̀ ẹni tí ń sọ. àwọn táwọn fẹ́ kà fara àwọn èèyàn tí táwọn máa ni pé níjọ́ sọ̀rọ̀ bá fi lé ojú kan yóò bọ̀rọ̀ ọ̀rọ̀ tó lójú mẹ́ta ojú kan náà ni torí pé nǹkan ọ̀fẹ́ kó ni ó dẹ̀ kàti pé wọ́n kéde ní tẹ́lẹ̀ ó kà wọ́n ẹ́fídẹ́ǹsì pé kàára jùlẹ̀ báyìí kí ara Òun kò fẹ́ gbọ́rọ̀ rẹ̀ gan. Kò fẹ́ gbọ́rọ̀ rẹ̀. So trust yẹ dandan ní issue. Trust kò believe kò trust anybody. Èyí kà ń sọ wọn ni. Àwọn tábàrà rẹ̀ ò bá ká ẹ́ yóò máa sọjọ́ tí yóò kàn wọ́n. Àwọn tí kẹ́rù rẹ̀ ò bá tó jẹ́ yóò máa sọ wọn ibẹ̀ epo tẹ̀ wọ́n àyè tó yóò máa sàdá àyè epo tẹ̀ ṣe ní pé ìjọ kankan jẹ́ rí lọ. ó ní ẹ̀rọ dáadáa kúfùrù ní lọ́wọ́ sọ kúfùrù ní ọwọ́ rẹ ok ẹ̀yẹ ìdọ́gba so èyí jẹ ẹni tẹ́ ìwọ bá sọ pé ó ṣe kúfùrù gbólóhùn yẹn tó jẹ́ kúfùrù yẹn ó gbọ́dọ̀ kílẹ̀ pé lẹ́yìn ọba àmọ́ ìta àwọn tá àgbà àti ìmọ̀ ń fò sí gbogbo nǹkan ìmọ̀ tẹ́lẹ̀ ló ti clear náà àwọn oníṣẹ́ ẹnu lẹ́gbẹ́ jẹ́ ìjókòó tó clear pé gbogbo nǹkan ìmọ̀ tẹ́lẹ̀ pé ìrẹsì náà gbé bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé gẹ́gẹ́ mi àti ti jíjọ mà mọ́gbà fún ọ pé èmi ò mọ̀ ìwọ nìkan ló dáa mà èmi ò mọ̀ yóò tá ṣé ayọ̀ tó máa kú bẹ̀rẹ̀ ó kú bẹ̀ ò kú bẹ̀ pé ẹ ṣé ìwà mọ̀ ni ẹ máa wo táwọn kàwárí jù táwọn tàbí ànárí irú ìtàn ilé àìmọ́gbàgbọ́ yìí tó yìí wípé wọ́n ní alìmúnà àbí ìtọ́lẹ̀ lọ́sí ọlọ́wọ́ àná pé ó dájọ́ ó gbà pé ọkà ìjà táàrùn sì lè ń jà yẹ mẹ́jà jà mà ẹ jẹ́ káwọn kan olùdájọ́ kan sẹ́tù rẹ̀ láàrin wa ìsìlẹ̀m tó ṣẹlẹ̀ lọ àwọn kàwárí yìí ní fún tó ṣe ìyẹn ní ní àá ọlọ́run ọba nìkan lolùdájọ́ ẹgbọ́n ṣe ẹ máa nọ́ọ̀tì nìkan ìgbésà ayé àwárí jù nìkan ní mamẹ́lẹ́ nìkan gbogbo ìgbésà nìkan ni because outcome ẹ̀yọ̀ kan ló fẹ́ ẹ bí ayé bá wà ìtumọ̀ ká tó tó òtún náà ló gbọdọ̀ sí bá ká tó òtún ló gbọdọ̀ tí ọba fi yọ eléyìí ló wọ̀ ó ní nìkan ìdájọ́ wọ́n sọ pé irú wo ọlọ́run bá fúnra rẹ̀ sọ fáwọn mí lè dájọ́ ọkọ̀ àná wọ́n ní àti bájọ ní iṣu tẹ́ ìgbìyànjú tán ara tẹ̀sí fábà olùdájọ́ látara ìfáyín ìyàwó kẹjọ dájọ́ ọlọ́run bá pè wọ́n ṣé kéèké rí náà làwọn yóò ná ó lè tó bá yé mi ìdí ọ̀rẹ́ wọ́n ní ìwọ̀n ìfọ̀kọ́lọ́ ọba nìkan eléyìí kan. wọ́n tún ní ọ̀sán ọlọ́run bá sọ fún balẹ̀ sí hajj tó lọ dẹ́dẹ́ ó pa nǹkan tó yẹ kó pa láti hajj ó ti ní nǹkan tó fi tàn yá kúmù bìbí làwa adé ní àwọn èèyàn tó jẹ́yà dáadáa tá

ọ̀dẹ̀lẹ̀ wọ́n máa ń káfà pàpọ̀dé ádára bẹ̀rọ̀ bì í tẹ́bá ti wọ àwọn ọ̀dẹ̀ fílà bẹ̀rẹ̀ máa ń tó náà ẹni tẹ́bá ti ṣe kèfé bọ̀ ó ti fira rẹ̀ wẹ́ lọ́wọ́ ẹni tẹ́bá ti rẹ̀ lọ́wọ́ bọ̀ pàpọ̀dé aṣọ́bàtà ó ti lè mú sí bẹ́ẹ̀ báwo gbogbo èèyàn náà ti máa ń káfà ìwé ìgbìmọ̀ kò náà the same pattern náà ni bí èèyàn change ní ọ̀rọ̀ kò sínú tí àwọn ọpọlọ ẹ̀rẹ́ kékeré lóru ó ti chéńjì ìtọ́lọ́pọ̀ ọba lánàá ìfẹ́ ní káàdì jẹun a ní kí lànà ìfẹ́ òfin jẹun. ọ̀nà àlẹ́bí ní ká fọwọ́ jẹun pọ̀ tó ń jẹ tọwọ́ tó fi jẹ àbí ìtọ́wọ́ òfin ọwọ́ mẹ́ta tó fi jẹ ọ̀nà ah, ọwọ́ mẹ́ta lánàá ìfẹ́ jẹun tọ̀ fẹ́ẹ́ jù. ǹjẹ́ ọ̀pá náà ní sọ́ọ́ lárọ̀ sọ́lọ́ ara sáré máa ń ṣe ni wọ́n rán ìjọ sọ́lá àbọ̀ ẹ̀yìn ogun tó bá jẹ́ wọn yẹn àtúwò ẹ́ wẹ́n àtúwò èyí làdá ìmọ̀ fi ń jà eré yóò gbèsè rìn tọwọ́ mẹ́ta náà wáyé náà lóbi gbé àbọ̀ ẹ̀ lọ́dọ́ tí wọ́n ibẹ̀ yín jà. èèyàn bá gbá pa ẹ̀ bá gbọ́ta náà torí náà yẹn bá pè sí mẹ́rin apáni apáni báyìí tọwọ́ mẹ́ta náà ni ó ti gbá pa báyìí ìgbọ́n tó wà bí àdìsí pé eyín ní ti ń jà ọ̀pọ̀ bẹ́rẹ̀ ṣẹ́jọ́ bàtẹ́ yín jà yóò gbé sí ẹ̀rù tọwọ́ mẹ́ta náà ni ó fi gbé apẹ́ hàn

olùsòfin ọlọ́run ọba nísìnyí sòfin ó ti wá sọ ẹ̀dọ́ ọlọ́run ẹ̀gbọ́n yóò ti máa tó náà ètò kúrò ẹ̀rọ tàbí wọ́ọ̀kẹ̀ sí iná ẹ̀rẹ́ pé àtìlọ́bí tá ń lọ bá ti wọ ọdún ẹ̀lókú bá ti wọ ọdún ẹ̀lókú gbogbo òróró rẹ̀ ń gbọ́ iṣẹ́ títí wọn ṣe náà pé bóòmù ti fẹ́ wọlé ìdí rẹ̀ báyìí gbogbo àwọn ọ̀kọ́ ẹ̀kan níbi ìlú pé láwùjọ mùsùlùmí ní gbogbo wọ́pá tó wà ní àwùjọ mùsùlùmí àlàáfíà ò ní pé gbogbo ẹni sábà bí sínú islam mùsùlùmí èkì sẹ̀rí àtọ̀ àwọn míì ti change ẹ̀ pé anybody tó bá pèsè mùsùlùmí ló báyìí kékeré ló gbọdọ̀ kú pé mùsùlùmí lò òun làwọn ìjọ kan ló táwọn kan náà gbé lọ. ara tó wọ́n púùpù ni pé wọn ò lè sọ wọ́n wá má lè pè é kò sígbà tí òní kò sọ wọ́n náà tẹ́lẹ̀ kékeré náà ni ẹ̀ àwọ̀dé bẹ̀ pé mo fẹ́ èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì a ní nǹkan tó gbọdọ̀ nígbìrì tó gbọdọ̀ clear tó ṣe pé kó fún lọ́wọ́ àwọn bá pè kódà ṣe tí wọ́n á mọ̀ nǹkan ìgbà míì wọ́n ń bẹ tó kọ́ra nǹkan ó jẹ́ kó fún o ṣe pé áàpù wò pé ta ló ṣe áàpù bí pé kí ló mú ṣe. ẹ̀gbọ́n mi tán nǹkan ó jẹ́ kó fún áàpù wa bẹ̀rẹ̀ pé a ah, lágbájá ló ń ṣe kí ló dé kí ló mú wọn ṣe because. ṣe rí táà bá sọ̀rọ̀ nọ́ọ̀sù pé ẹ̀rí kùránì ẹ̀rí súnmẹ́lì nọ́ọ̀sù yẹn dá wà lọ́tọ̀ kò bẹ́ẹ̀ nìkan kan wà ní ògbé lẹ́nì kankan lórí. ṣẹ̀wọ́n ìgbà ìta ìjọba tí wọ́n fẹ́ gbé ní ẹ̀ lórí ẹni tẹ́ ẹni ẹ̀kọ́ ilé ìdàpọ̀ yorùbá nìkan kan bẹ̀rù láwùjọ wa ń gbà tí a sọ pé ẹnìkan tó bá ta ọ̀tọ̀ tẹ́nìkan wo kókò kọ̀ránì mú fáwọn báyìí tó sì mọ̀ bùsùn báyìí tó ní bá a múná fánẹ́sì ẹ́ yóò gbọ́ a fánẹ́sì mú fáwọn kẹfẹ́rí lọ àbí bó ṣe clear tó wù bó ṣe clear tó wù ǹjẹ́ mọ̀ pé kí èso ti fi gbogbo ìrètí àbáyé ti bá ń fánẹ́sì lọ́fà

ọ ní ìgbàhá ìgbàfẹ́ ẹ̀kọ́ ọkụ ní aláwọ̀ tàbí ànìyàn náà lásìkò òsínmọ́ múra fáàn nígbà tó di pé yàpá ẹnu dé táwọn èèyàn ń ké kura rẹ̀ gbogbo àwọn èyí ti ó kàn sí ẹnu wọn pé àwọn náà jà ọ̀kẹ́ fi hàn pé ó léwu pé kó kàn sí lásán ló fẹ́ báyìí ẹ́ ló fẹ́ fi dé ó kú kíní kan tó wà lára ẹni èyí tó ò lè rí àti tó bá sọ fún ọ àbí gbàgbọ́ sáfíìsì ẹ̀ bá sọ fún ọ. náà kí ni ìjọba ní lọ́wọ́ o lè ní ṣùrùtù lọ́wọ́ ṣùrùtù ni pé àwọn nǹkan tó gbọdọ̀ pé táwọn bẹ́ẹ̀ láwàjá ọ̀rọ̀ tó ṣe kaba àbí ìkan báyìí ó wà pé kéwì sí ó wà kù mà wá ní àwọn nǹkan tó ti pé bàbá bẹ́ẹ̀ pé ṣùrùtù ń bọ̀ wò àwọn bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe nísìnyí kí ẹ̀rọ pé bá ti wà ní ìjòkó yìí nísìnyí aago one thirty lọ́la fẹ́ kí ọ̀hún kí wọ́n á pè mọ́ ọlọ́ọ̀ọ́ tí gbogbo yẹn wá dìde tọ́lọ̀ kí ọkọ̀ wá lẹ́nìkan tí ó dìde kọ́ wá ní á ètò fi mú tí ò fi dìde kékeré ee ẹ̀wọ̀n sọ pípọ̀ ìtọ́ ìwọ́n ní kìnnìkan lọ́wọ́ ni pé á kí ló dé sáńtì òun tí ò fi hàn ọwọ́ á ní ẹni tó ní òdìde ẹ̀

kódà ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí nù ó kan ọwọ́ rẹ̀ ló wà ẹ̀rí ni òye gbé tó bá wo sẹ́lẹ̀kú ó òye rí òun náà tó fi kèfè tàbí bọ́ ni ẹ̀rí tó gbọ́ lọ́wọ́ níṣẹ́ ọ̀kan bọ́ lọ́dọ̀ tiẹ̀ Or like, I don't want to have anything to do with him. And, ah, you know, you must have something to do with him. Ah, Ẹjọ́ kí ló ń tẹ́ ìdí ìjòkóò? Gbà mo ní mánẹ̀ ìní. Pàtó lágbà ọkọ̀ bá òfin bọ̀rọ̀ lóye jọ. Ó ní mo ní mánẹ̀ mo ní ìdíwọ́ àti ìgbìlẹ̀ kí n No, no, no, no, ìdíwọ́ wà wọ́n ni àtọ́lọ́pàá ni ìwọ. Ọlọ́pàá ni ọ ni, àbí? tó ṣé wọ́n lọ́kọ mi kí ló wọ́n mú ní méjì mú ní méjì mú ní bọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀ náà ọlọ́run tó rọ̀ tó rọ̀ fún náà ó tó rọ̀ fún ìlú. so mà wá ní ìǹdẹ ibi táwọn tó mà wá ní ìǹdẹ ẹ kí n sọ kí n sọ hasil fún wa hasil fún àbí bàtà hasil fún àbí bàtà yìí náà wọ́n tàbí àmì ìsàlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ó lọ tó gbọ́dọ̀ bọ̀ tí mo fẹ́ kí n kà má kí n má fi fàá ìgbà tó di ọdún ẹlẹ́ẹ̀kẹjọ dáhùn sọ̀tọ́lá dé màdínà nígbà tó tó lọ́dún ẹlẹ́ẹ̀kẹjọ lọ́dún ẹlẹ́ẹ̀kẹfà ànábì sọ̀tọ́lá ó lálàá pé òun wọ Mẹ́kà ànábì fáwọn sàdó ẹ̀ lẹ́yìn wọ́n kó ẹran lọ́wọ́ pé ẹran tẹ́yìn ó pa tẹ́yìn bá ṣe ọmọ tán wọ́n dé àyíká tí jáwó dé bí àwọn kìkìrí òkè kan wọlé wọ́n lò wọ́n wá jẹ́ wọ́n sábà wọn sọ̀rọ̀ bá ń sọ lẹ́kùn ọ̀gbà àtàbàdà àgbèsì ìjọba àlẹ́bí láti padà lọ́dún yẹn tó bá wọ lọ́dún yẹn yóò jọ wípé àwọn yóò mọ̀ sọ́kà àti pé ó wá lé ambush bá wọn pé àwọn àwọn sì ní mọ́ká àwọn yóò sá padà. wọ́n tára kẹta kan bẹ̀rù ni pé tọ̀ a ò ní jagun pẹ̀lú ara wa fọdún báyìí ara kọ́ bá náà ti sá kọ́ lọ́dún yẹn àlẹ́bí padà sí màdínà. bọ̀ ìgbàgbọ́ àwọn mùsùlùkù ń tán kọ kínní wọn ò bì ní ìfẹ́ wọ́n kàn fẹ́ sẹ́ẹ̀fù fẹ́ẹ̀sì lásán ni pé bá a padà lọ́wọ́ bá mọ̀ kí wọ́n tẹ̀lé ní iṣẹ́ rí sísẹ́mù tó wà ń gbà náà òun náà ní táwọn èèyàn ti gbọdọ̀ gbọ́ orí náà nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láwọn èèyàn ń dàrú lásìkò ànábì sálọ́lá ọ̀rọ̀ sọ́là fún ara rẹ̀ ànábì àtàwọn tààbẹ̀rẹ̀ táwọn jẹ́ mùsùlùmí wọ́n máa ń go into alliance pẹ̀lú àwọn tí yìí ṣe mùsùlùmí gan hmm? pé àwọn mùsùlùmí wọ́n wà go into alliance pẹ̀lú àtúnjẹ́ mùsùlùmí ìtọ́jọ parapọ̀ láàrin wa ni pé níjọ́ táwọn èèyàn bá bá fáìtì wa ẹ̀rù ló bá wa dìtẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì wa táwọn èèyàn bá fẹ́ẹ́ ṣe jàmbá bẹ́yìn náà àwa náà kò tẹ́kì í dẹ́gbà fẹ́ẹ́ ṣe mọ̀ papọ̀ sàwọn mùsùlùmí àwọn ní irú àláyàǹsẹ̀ pẹ̀lú bàánà kò dáa àwọn pèrèsì táwọn náà pàdé ẹgbẹ̀rún náà nẹ́bí àwọn nílò àláyàǹsẹ̀ pẹ̀lú bàánà bá kiri tí àfẹ́fẹ́ báwo ní dagun but kòrèsì ti gbàgbé ẹnìkan nínú àwọn bàbá bákì tó jẹ́ aláìbáwọn kùrẹ́ṣì ìwà ń bá ẹnìkan nínú àwọn bàbá kò bá àkó jẹ́ aláìbáwọn mùsùlùmí ń bá ìjà nígbà tí wọ́n ń jà ẹni yìí wá pé àwọn kùrẹ́ṣì pé ẹ jẹ́ kò ní fún ìgbọ́n sára wọ́n ti gbàgbé àwọn bá mọ́tẹ́ bá àwọn ilé ìní bọ́ńdà náà nípa pé àwọn ọkùnrin mi ti bá wá o ah, inú àhẹ́bí alhamdulillah àwọn àbá wọ́n ti jáde ń bá dé inú àhẹ́bí ti alhamdulillah àwọn náà wọ́n bá wọn. bí ṣe ìgbà tí àwọn tó jọ́sà ọkùnrin sì gbọ́ ní mọ́tàwọ́lẹ̀ fún àfíṣe jẹ́ ah, àbútùjáàmù wa rẹ̀ dọ́gbọ́n táwọn mùsùlùmí ọwọ́ ara ẹgbẹ́ ìbánabí ní mọ̀dínà pé káwọn bá lẹ́tọ̀ sọ́nà pé káwọn rí ní òwò èmi táwọn sí àdẹ́bí ní sẹ́yìn tá a ṣe bẹ̀rẹ̀ ti já ni ó fẹ́ fi tẹ́ẹ̀sì rẹ̀ rún pé pé mọ̀ káwọn ìgbà tí bá ti wà nílẹ̀ ẹ̀rẹ̀ ó wà tẹ̀lé káyọ̀ kàwà tó wà nílẹ̀ òwò nígbà tí ìlú wọn. àdẹ́bí ti wá ń múra àti bá wọn ẹnì kan wá jẹ́ nínú ó wá kọ lẹ́tà táwọn kejìlí. ẹ máa wọ ẹ nínú mùsùlùmí èyí wá kọ lẹ́tà táwọn kejìlí ní lẹ́tà pé ànábì ń jáwó nínú ọ̀nà bá ní jáwó bẹ́ẹ̀ bá ṣe wù ẹ́ ní Islam ó fòrò. kọ́ńtà bẹ́ẹ̀ bá ṣe wù ẹ́ ní kọ́mọ́ lọ ẹ ti ẹ léjì sáìdì òjì ìdánilẹ́gbẹ̀ẹ́ fún sáìdì ẹ̀yán kele lọ. ibùdó òfin dìde pé àá àdínníwá ló tún mú. bọ́ọ̀sì ṣe bẹ́ẹ̀ tó kọ lẹ́ta ẹni tó kọ lẹ́ta yìí náà mùsùlùmí ó kọ́ dé ọlọ́run wa wà ní pé ẹnìkan ti kọ lẹ́ta ó ti fún ẹrú obìnrin báyìí ó wà láyé báyìí ẹlọ lọ bá information ló dáhùn dọ́dọ̀ wọn ó fìdí ẹ̀ka lẹ̀ fún mi kó bá wọn lóbi wá ẹgbẹ́ kọ́lẹ́tà ó ní min hátìbì gún àmì bàtà hátìbì gún kọ́lẹ́tà ìfẹ́ ìkúrẹ́ṣì káì hátìbì ló kọ́lẹ́tà wọ́n lọ́dọ̀ àmì ìsọ̀ sọ́nà àmì ìsọ̀ kápẹ́ hátìbì wa dáadáa ní àmì ṣé kúkúrú ṣé kúkúrú bàbá ńlá kúkúrú ìlànà báyà nígbà táwọn ìjọba náà wọ́n sọ fún un àlọ́lẹ̀ yá ha ti lù máa rọ ọ̀dọ̀ ha ti lù lọ́sẹ̀ dé kí ló léyìí kí ló léyìí ẹgbẹ́ tí ha ti lù wí ha ti lù sọ pé ya Rasulullah la ta'jal alayya má tó ń ṣe ìdájọ́ lé lórí mo lálàyé la ta'jal alayya ìwọ tí wọ́n wó yàn gbọ̀ngàn tó ṣe pé mi ò fẹ́ gbọ́ nǹkan kan wájà bó ti pé ta ló kọ́ mọ́jà mi lọ́wọ́ wọn. ẹ̀mà àwọn èèyàn sì máa ṣe bí pé bóyá kápẹ́ yẹn kéde rí ẹ̀kọ́ lé bàbá wọn ni ẹ̀kọ́ ọlọ́run ni. àǹkọ́sẹ̀ ni pé tí wọ́n bá pè yẹn kéde rí kí ló wù lọ́dọ̀ ọlọ́run. ìgbẹ̀yìn bẹ́ẹ̀ ni ó ní láti ajẹ́ àdájẹ́ ó wá ní àdájẹ́ ó ní ànábi ní tó ṣẹlẹ̀ ní pé sórí ti má kálágbára ètò lásìkò gbogbo àwọn tó wà pẹ̀lú rẹ̀ ní Madina ìtàn jẹ́ mọ̀hàjìrún àwọn láwọn ẹbí ní Maka tí àwọn lábánà sì máa ń wẹjú mọ́ra wọn la mú àwọn wọ̀nyí tí wọ́n bá gbọ́ pé òun bá bọ̀ wá bá wọn jagun wọ́n wọ̀ ẹbí mọ́ wọn la wọ́n pòtẹ́tì àwọn ẹbí tí wọ́n náà mọ́tà wọ́n kò tẹ́sí tó pàṣẹ wọn bọ́lá jẹ́ mbà nǹkan jẹ́ ó lè ń báyàwó ẹ̀ pàṣẹ bá ẹbí zubẹ́rì ẹbí abubakar ni ẹbí Umar ní bá ìyẹn wa ní fámìlì wa ni. àmì ò sí lára àwọn Kùrẹ́ṣì wọ́n lẹ̀mí mọ́ wọn ní ẹ̀dìgbẹ́ ń kùn ó yàtọ̀ síra wọn. lẹ́yìn ní ti wíkínẹ́ẹ̀sì ìtìjára àmọ́pẹ́ kúrò ní iná ní wa ìta ìwọ tí wọ́n sọ pé kò tó kó papọ̀ owó ló ti rí. ẹ kò ní bára mi tó ẹ tẹ̀ sí mo gbé àdébì tó ẹtí ọgbọ́n àdébì tó ọ̀tẹ̀ ìmọ̀ ìyàwó bá dé lọ tó gbọ́dọ̀ ọba tó ọ̀tẹ̀ á ibi tí wàhálà wà nù kàwárí ìwé sábà rí òun máa ń gbà pé nǹkan méjì ò wípé òun ò pé ìgbó òde ni ó ti bẹ̀rù ọlọ́run ẹlẹ́tẹ̀ẹ́ lọ́wọ́ ó tún wá ṣẹ̀ ẹ́. tó ń kó ya kẹ̀kẹ́ ní sílẹ̀ lóbi ìṣẹ̀ ẹjọ́ tó papọ̀ mo bá sọ fún yẹn lédè pé lábájá tó jọ ọmọ ọ̀sẹ̀ mi má jẹ láìsí yẹn mo sì lọ́ta ọmọ ọ̀sẹ̀ mi bẹ̀rù mi ṣùgbọ́n tó kú ṣááwà oúnjẹ tí ń fà pé láìsí ìmọ̀ ẹ̀dá ẹni yóò pè é lẹ́mìí má jíjẹ́ ní láì kí é ti pé mi ló fẹ́ ṣùgbọ́n ṣáwà bá àjì máa dá mo bí sẹ́rọ owó ti dàgbé yìí kìí ṣe pé yàmà àtẹ mi tó gbẹ̀bẹ̀ mi ẹ́ ọwà jẹ́ra ìtàn bá jẹ́ra ìtòkì rẹ̀ wá lẹ́gbẹ́ á ti jẹ́ra ìtàn ọ̀dá wa ti pé kí ló tó fi jẹ́ra ìtàn ìtòkì sọ pé tó mo fẹ́ yà pàṣẹ ìgbé ọ̀lẹ́ ó mọ̀ mi lójú níwọ̀ lójú kò ta ko pé ó rẹ̀ tẹ́tọ̀ bẹ́ẹ̀ òun náà ti tẹ́sì náà rí òmejì ọlọ́ọ̀bá sọ fún wa nípa àwọn táṣẹ̀ rẹ̀

bíkọ́ they challenge authority mi lọ bíkọ́ kò sí ṣáwà kankan kí n tó fẹ́ obìnrin lọ́wọ́ olójú ni mi ò fi lè rìn ní àdíkì nìkan ìgbìmọ̀ ẹni pé ó fẹ́ sọ pé ó kẹ́ni tí ń pè mí. amẹ́ríkà ti mo ní ìjẹra ìsìn mọ́tò jìnnà ilé yẹn ní kọ́ńpónẹ́ǹtì míì olójú kòkòrò ń mú ojú kòkòrò lè mú un jẹ́ láìsí pé gbogbo fẹ́ yà pàṣẹ ọlọ́run wa wa ní nígbà tó ní adamu ṣe lé lò ṣáwà ní tànàbí adam fàásọ adam rọ́gbàrú sọ̀rọ̀ tó máa tàbà rẹ̀ ànábì ádámù sí ọlọ́run ọba rẹ̀ ọlọ́run àgbà ìgbà tó gbọ́nà tó bá witness ni ẹsọ witness ti di ègbé nígbà tá ń di pé kí ló dé tẹ̀ sí forí kalẹ̀ òfin tó ní àná fẹ́ẹ́ rún nínú mo lóore jù lọ ló fà kò sọ witness rẹ̀ ìfẹ́ ìwé mo ṣọ́ọ̀bù dáadáa ẹ̀ ṣùgbọ́n èmi ò lè tẹ̀lé àtẹ̀yẹn ẹ̀hẹ́n kúfúrú àwọn èèyàn tó ń pè yẹn ń pèsè ní mọ́tì fáwọn nǹkan méjì kan ò pé bóòlù yóò ṣe tẹ̀ lọ́run jésù kan tó bá náà kọ́ èyí mọ́lẹ̀ tó wà lọ́kàn rẹ̀ àrùsùn náà ló fi ṣe ìmọ̀ ìlú yẹ ààbọ̀ kó dínkù ẹ́ kéèyàn tó ṣe lọ́run náà kàn àwárí ju orí ìgbé papọ̀ ló fi pé àwọn èèyàn tá jẹ́ lẹ́sẹ̀ ní kéde bóòlù yóò ṣe tẹ̀lé ọlọ́jọ́ tó wá ṣe sí náà owó rí gbé hátìbù ti ṣe ń tó ṣe ń tán tó ṣe pé tẹ́lẹ̀ ní ìgbà o wà máa bá a sùn kúfúrán lọ́nà sí dáadáa máa bá a sùn kúfúrán wọ̀lá sí dáadáa ní òjò kúfúrú ní òjìṣẹ́ ní dá kẹ́kẹ́ ìsáàrùn rẹ̀ òun lọ́ lọ́dọ̀ tí ọba kìlọ̀ bí kìlọ̀ kìlọ̀ àti òjò rí dàbí ni automatic rí dà ààrẹ gbọ́ kankan ọlọ́run ò ṣe rí dà ẹtún gbọ́ tó gún mi wà láàrin dán dè ń kókò ìbára ìsìlá nínú ṣe kí wọ́n mo yọrí kúkú lẹ́yìn àti lọ́ba ìsìlámù tán ẹgbẹ́ ìṣe yìí ní ṣe ní ṣe wẹ́ ní pé tó bá ṣe ń gbọ́dọ̀ ìbá tàbí ṣèkan tó má sí kì á ìdájọ́ lórí ha ewu ní ha gbà. tó bá ìbéèrè bá ti tán á tù láì gbé kàn gbé ilé ó yà tó ti kílẹ̀ náà ó ti kílẹ̀ náà ó ti kílẹ̀ náà ó kílẹ̀ náà ó kílẹ̀ náà wọ́n yóò gbé ní ha gbà. àlọ́ ti mọ̀ tá a bá láwọn ìtàkùn bẹ́ẹ̀ báwọn náà bá wà nípò sára bí wà bá fún wọn lórí ìsìn láìláì òní bá. pé ẹ ọlọ́run láwọn fámìlì kan ló dé sí ń bí mọ́ra wọn lẹ́sìn. àwọn ọdẹ fámìlì kan kan wà á ti ṣe kiri kankan ẹ̀rọ ajá ń bá ẹ ẹ kánà rẹ̀ ọ̀. tọ́ nígbà tó wá sọ tán ẹ wá gbọ́ táwọn ìṣẹ̀tọ́ là ń bí. lẹ́yìn ìgbà tó sọ tán àná làkọ́dù sọ̀dà ọ̀kùn

ọlọ́rin dáálé adìrẹ́bù ọ́nàkà hadal munafiki ẹjẹ́ ń jẹ́ orí ẹ̀ anábìsí ma jí ó ọmọ ma jí ó mọ́rọ̀ ọmọ dáálé adìrẹ́bù ọ́nàkà hadal munafiki anábì ni ó gẹ́gẹ́ lórí ẹni tẹ́yìn ọ̀dàlẹ̀ lónìí tí ń kọ lẹ́ta

bàbá tí ń balùwẹ̀ máa ṣe kan máa ṣe tó gbogbo tàbórí ìsìn pé èèyàn olólùwọ́n bára pẹ̀lú bọ́lá ọmọ lọ́kàn rẹ̀ pẹ̀lú ọ̀fẹ́ wọn gbọ́ ògùn fún Islam ọlọ́run bá tẹ̀sán ti fọ ọmọ rẹ̀ di ògùn ẹ̀fẹ̀ jáfọ́ ń bá ń tó ṣe mọ̀ dá. lẹ́sìn tí kàwárí yìí ló tó fẹ́ gbà tí ń yọ kó òun ni wípé òun kì í báyàn lò pẹ̀lú dáadáa tí èèyàn ti ṣe kọjá. ó nà bọ́ọ̀ láti máa ń bẹ̀yàn lò a máa ń bẹ̀yàn lò bílmọ̀ kàmá ti min àfáàlì lábí mùtàṣábì ha ti min àfáàlì pẹ́sìpà á lò tún náà ni pé ìkan tó kílẹ̀ tá a mà pátá èèyàn tí a fi ń ṣe ìkan là á máa fi ń bá lò kìí ṣe yìí tí ò tí ò jọ pátá pátá àwọn tẹ́ka ti ka mẹ́sàn-án tẹ́ka mẹ́wàá wọ́n wá ní àà ṣùgbọ́n lágbájá ìlú wá ṣe nǹkan yìí àwọn ní ó pé ọ̀ bóyá báyìí bóyá báyìí e ìyẹn lẹ́ẹ̀mà fífún lẹ́síùsì òun kọ́ lẹ́sì dìfáìn ìfẹ́sẹ̀ wínú ẹni tó bá sọ̀rọ̀ pé kò sí inú síra ẹ̀gbọ́n gbogbo ọ̀rọ̀ pé kò sí ìwà kò sí ní àjà ìwọ́nù èyí tó wà ní síra nù ìpé ẹ̀ẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ gbogbo tó fẹ́rẹ̀ mẹ́lára tí wọ́n jẹ́ ọ̀kan láìlẹ́ kàwárí lórí tọ́bá ní ọkọ̀ kàwárí lórí nínú kọ́ yìí mú tọ́bá kàwárí lórí ìnáwó ìwà kìín àyè mẹ́ta mẹ́lẹ̀ bàbà mẹ́ta tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rà ìlú kọ́ yìí mú ní àwọn kàwárí jàbá ọ̀rọ̀ wá fẹ́ inú kata ti pẹ̀lú àwọn sàhábà ní wípé hákà mú ala sàhábà ti bí mo ta ṣáàbẹ̀ àwọn sàhábà lọ́bí sọ̀rọ̀ bí káwọn kàwárí yìí tó dé wọ́n jẹ́ agbègbè ọ̀tọ̀ lọ́wọ́ wọ́n pa wọn wọ́n pa nílé wọn wọ́n ti gbó wàhálà yìí èyí ò gbẹ́jọ́ lẹ́ẹ̀ ká fi dìbáì wọn wọ́n wọ́n wá fi gbogbo eré lulẹ̀ wọn ní pé ayé àti màárí ayé já wọ́n bá já wọ́n lè yọ kan òun náà làwọn òbí dájú lẹ́wọ̀n lórí kékeré ni wọ́n. tó báyìí tí wọ́n bá kàn sí ìdájọ́ ti kọjá sí wọ́n pé olú ilé òun kékeré báwo ilé òun bá ìfẹ́ kò sílámù ó jẹ́ mọ́tò yìí irú ẹ̀ náà làwọn náà ti fúnra wa èèyàn kì í dín pẹ̀lú èèyàn pẹ̀lú ìtọ́ṣe tó ń tẹ́lẹ̀ tó lè ní ìtumọ̀ méjì tó bá lè rí ìtumọ̀ méjì wàá mú ìtumọ̀ èyí tó bá háàlù rẹ̀ tẹ màmá lọ lọ́dún o ní mú kejì tó fi papọ̀. báwo ni sábà náà ti máa ń ṣe náà. níjọ́ tó sọ fún adébí sálá lọ sálàm wípé ànábì oníkàlọ̀ gba zàkáwá ìgbà tá kọ́ lẹ́dùn fún mi wọ̀lí fún wọn zàká fún wọn zàká o pẹ́tọ̀ ara àwọn ọ̀tọ́ ọlọ́run lójú ọ̀tẹ́jú ìgbàmá alẹ́bí ìnákùntà ní mọ́nà kọ́lìdà ẹ̀yẹ́ sábò fún kọ́lìdì ní wáì ọ̀pọ̀dé sábàtà àtàbà àwọn òfin ìṣẹ̀bìlì ńlá ọ̀ẹ́sí rẹ̀ nǹkan ogun rẹ̀ ó bẹ̀ẹ̀ ti kólẹ̀ kan gbogbo ọ̀rọ̀ náà tó sì pọ̀ ju làkàtẹ̀lẹ̀ ìrọ̀ rẹ̀ lọ kí wọ́n wá sí ilé bàtà alẹ́bí ìlú nǹkan tó mọ̀mọ̀ pẹ̀lú ẹ̀ tọ́nà àbẹ̀sílẹ̀ tó fún bẹ́ẹ̀ náà ní ìjọba bá ti gbọ́rọ̀ èèyàn wá sọ́dọ̀ wa ìta bá mọ̀mọ́ alágbọ̀nà fí bá lò kéèké ìtẹ́lẹ̀ rẹ̀ sọ oníṣẹ́rẹ́ tó ń tọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ bá kọ́ wa ọlọ́run nígbà tẹ ẹgbọ́ pé wọ́n ń gbé káàkiri pa aisha ṣe zìnà ní ti báyìí láúlá ìsẹ̀mí tòmóhù zọ́nà ìmọ̀mìnú náà ìmọ̀mìnú tó bí àkóso ìlú kàìrọ̀ kí ló dé nígbà tẹ ẹgbọ́ tẹ́yìn òwe dáadáa tó ẹgbẹ́ aláìláì kò ní ṣẹlẹ̀ kò ní ṣe. Ebi lórí tẹ́lẹ̀ pé àpò léṣe rẹ̀. Lọ́dọ̀ tiwa ní ti báyìí, wọ́n sọ fẹ́ lómi kí wọ́n lápá àkàn ẹ̀bọ àfáà tó ń ná ìfọ́lọ́ ló mọ ọdún tí tí ń pàwọn èèyàn lẹ́kọ̀ọ́ súnná wọ́n lè sọ pé wọ́n lábà ẹ sọ pé kọ́dà gan àwọn ẹ ọ̀gáwọ́ sọ pé ṣé ìbí ìbá ìdá lọ́lájà nẹ́bì lọ ẹ̀kùn ní ìdí kíyàn wádìí lè pé màá ní kò lẹ́ sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wí gbọ́dọ̀ ṣe sọ bẹ́ẹ̀ pé èmi tẹ́mi ò tó mi rẹ èmi ò gbẹ́tọ́ kí ẹ tọ́wọ́ àtọ́ bẹ́ẹ̀ ká gbogbo nǹkan náà ni wọ́n pọ́ síbù lọ́dọ̀ tiwa gbogbo nǹkan náà ni wọ́n pọ́ síbù pé mo gbọ́ ọdọ́ ni mi kò lè sọ pé ìfẹ́ a ní mo gbọ́ ni pé ìgbọ̀rúgbọ̀ ló gbọ́ why because òun ló ṣe lé òun ló ṣe lé òun ló ṣe lé òun ló fẹ́ lé òun ló kọ́ alákìíra àti nǹkan ọlọ́ba aláàbẹ̀dẹ́wọ̀ àwùjọ ẹ̀nà plan life ọlọ́ba aláàbẹ̀dẹ́wọ̀ àti ẹ̀nà plan life olóṣèlú ẹ̀yìn tó ìgbà tó bá kọ ògbólé ṣé ó wá yà lò yìí níbi àti ní. ẹ̀yin ló kọ́kọ́ ti síwájú. olè sáré òbí torí báyìí náà ti fàyè lẹ̀ pé anybody náà ló lè sọ anything nípa everybody a sì ní pọ́sí pé anything náà lẹ́ anybody náà sì lè wí bóyá ló dé wí bẹ́ẹ̀. tọ́ so anẹ́sà sọ́lá sọ́nà pé àmà ẹ̀yìn àwọn làkà sọ̀rọ̀ àpapọ̀ olódó ló sọ fún mi ó bọ̀ wọ́n fẹ́ gé lórí náà gbé lórí ìnáwó sẹ́yìn dàbàtọ̀ eléyìí fi hàn wípé á ta àbẹ́yà bá ṣe ìtàn kó fún òdàfẹ́ nígbà mi á tún béèrè pé ṣé kìí ṣe tààwí ìlú ló mú débẹ̀ èèyàn pé ìtumọ̀ tá a lè pẹ̀lú tààwé yìí wípé a ah, ìlágbájá rò sí báyìí ẹ́ ó wá dé ṣe mistake wọ́n tẹ́jú mẹ́wàá mọ́ ní ok twenty ẹ̀hán tọ̀ so èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ pé tí nǹkan bá jẹ́ kúfùrù gangan a kò ń wò wípé ṣé píkìnì ti jẹ́ kúfùrù sẹ́ni tá a fẹ́ gbé lórí tó ní máa ara máa ń rìn bẹ́ẹ̀ wá ẹni yìí lè já láìmọ̀kan tábà sọ̀rọ̀ aláìmọ̀kan ẹ máa ń ní nǹkan tẹ̀yìn máa ń já láìmọ̀kan sí. èmi ní mọ̀nà tó máa ń já láìmọ̀kan sí nǹkan mi. tó má gbé má gbé ọkàn má gbé ọkàn kankan lẹ̀ pé nǹkan kan wíwá láìmọ̀kan onímọ̀ ọ̀nà tó máa ń já láìmọ̀kan sí nǹkan mi. kọ́dọ̀ ó sì ṣẹlẹ̀ dáadáa dáadáa dáadáa nínú táwọn àbá. àwọn torí pé tọ́rọ̀ bá ti èyí tó bá da arsenal mahami ìyẹn máa ń gbé sẹ́yìn tẹ́yìn bá ti mọ background rẹ̀ tẹ́. ẹgbẹ́ ọ̀nà bá ti jẹ́ wéèrè náà ń kọ́ o irú tó ọ̀nà bá bá tiẹ̀ náà lọ́nà láì fi tú ọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni ó ti sèyí tó wọ́n sì lórí bá lọ́sọ lórí náà kọ́ mo lè bìí lẹ̀. ẹgbọ́ sẹ́yìn tó bá gbọ́ wọn àtàwọn ọ̀la ẹ̀dá jọ ń domi dìrì ni ó ti bá sọ wọlé yòó rí táwọn sọ pé sọ yí pé àdébìnrin táwọn fi padà wá ẹ̀yẹ́ tó kéré wọ́n ti ń tọrọ ní tọ́jú sọmọ láyíká òun ti bẹ́ẹ̀ náà dáa sọ ni pé ó sọ pé ó lè sọ lórí àmọ́ òkun ní parọ́ òun náà tọ́ ilé ìyọ̀nba níwọ̀nba níwọ̀nba ànábìsá lárọ̀sá kódà tó fi ṣe yí pé àwọn èèyàn bẹ báyìí láti àmúṣà sọ́lá ìtara ẹ̀sìn lè gbé wa bọ̀ kí níta trọ́ọ̀tì ìdájọ́ wa jù. ní máa ń yà mí lẹ́nu wáyé ìjọba bẹ́ẹ̀ ní ìwé ìlàgbájá àwọn èèyàn náà jí fọ́dún mẹ́wàá tó ti yẹ lórí òfin náà tó rọ́ọ̀lù lẹ́yìn twenty years lọ́wọ́ ló ṣe ìṣèhádì. nǹkan òṣèlú ìjà ńlá ìbẹ̀rẹ̀ rẹ̀ kó a máa kájọ díẹ̀ díẹ̀. ẹ kó o máa sọ fọ́pẹ́ àtúntò yé mi ìlú àwọn àfáà ń sọ ẹnu tó yé mi ìlú àwọn àfáà tó ń sọ báyìí o. oníwà láì fọ́sí ìfẹ́

òun wá tọrọ lọ́dọ̀ bàbá ẹ̀ tó tó gbà pé kékeré bàbá ẹ̀ wọ́n kàn lọ sí tíwẹ́tíwẹ́ lọ́dọ̀ bàbá ẹ̀ tíwẹ́tíwẹ́ tí bàbá rò fún gangan ni wà ní wọ́n fọwọ́ ra lórí ẹlòmíì ló wá ṣe wọlé nígbà tó ní wá ṣe wọlé ẹni yìí wá bímọ bẹ̀rẹ̀ brọ́dà sọ yìí ó bímọ bí méjì ìgbà yẹn ló tó wá yé pé ẹni táà ń pè ní kékeré ìdájọ́ bá ń pè ní yóò correct anytime tó bá ti rántí nù rẹ̀ mọ́ bàjẹ́ ìyẹn tó lọ sí fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ yìí bá mi nù èyí ni kọ́sọ́mọ̀ pé ìsìnbọ́nà ti ìsìnbọ́nà ti láyà tó ti lé ọ̀yá ni fúnra ẹ̀ bá gbá so ìwé wa ní ọlọ́run bá náà rí pé ìjìhádù ló dé ìjìhádù bá wù ìjìhádù tó ọ̀bẹ̀ kan ní pátá gbogbo ayé ń lọ báyìí bẹ́ẹ̀rẹ̀ yé ìdẹ́gẹ̀gẹ̀ rí ìwọ́n ni pé ó dára rẹ̀ rí òṣìṣọ́ sàrẹ̀ kéde ẹsẹ̀ fọ́dù àìn ní ìró táà tí ìbá kí ọlọ́run bó bìnrin ọlọ́run bó ní jọ ìfẹ́ni pé ìgbà pé ọ̀rọ̀ kúkú rẹ̀ rújú kó ní àtàwọn kan ní òde sọ kankan pa rẹ̀ ọlọ́wọ́ bò ní jọ oṣù tọ́wá kù kò sí nìkan kan ọlọ́wọ́ bò dìbẹ́ ibi tọ́lá ó ti mọ bìyàn làwọn kúkúrú àbúlà bí ẹgbọ́n àbúlà bí àbújá ní fìràwọ́nà ìbìlín yahudu nàtọ́ra kọ́lọ́ọ̀bá ti parí ọ̀rọ̀ tiwa àtinú àtìta àmọ́wọ̀ tẹ́lẹ̀ yàtọ̀ gbé ẹ̀sẹ̀ wájú wọ́n ní gbélé kódà èmi ò lè gbélé o bóòwá gbélé o tẹ́lọ̀ kódà yàtọ̀ ara mi lè ṣe ẹlọ báwọn kọ́ ní ah, àwọn ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀rọ̀ àwọn àlàpà ọdún kọ́dún kọ́dún káàkiri jẹ́ bọ́ bá ti yẹn jú rẹ̀ tán kò yà kó nǹkan tó ń jẹ náà wà lẹ́gbọ̀n tán láàpù sàwọ́lá náà ẹ̀ta tọ́ ẹyọ́ ọmọ yá mi ní ẹjẹ́ ń dúró lórọ̀ tẹ̀kírù níwọ̀n bá kí wá sọ̀rọ̀ ọkọ̀ ọ̀rọ̀ tàbí nítorí àsìkò méjì náà lọ́nà ni nǹkan tí wọ́n dálẹ̀ nínú ẹ̀sìn tó tó bàtà dálẹ̀ nínú ẹ̀sìn yìí kò sẹ́rí ta lè sọ ìtaàbù ní òfin ìyọnu koran òfin ìyọnu sunna ìjìmọ̀ òfin lórí rẹ òfin kìyàlù ṣé ẹ̀rí tẹ̀yà bá ti pé nínú nǹkan tá a bá dálẹ̀ ní ẹ̀sìn mu ìdí máa ń jọ ni pé fẹ́ẹ̀kì ni àmọ́ máa ń ba òríjìnà jẹ́ fẹ́ẹ̀kì ni ti máa ń bò òríjìnà jẹ́ ẹni tó wá dálẹ̀ sínú ẹ̀sìn bí dáadáa ní pẹ́ ní pẹ́ táàpè ní mùtálẹ̀ òun lẹ́ni tó ṣe wípé ó hàn sí wa ìlú ẹ̀rí tó hàn pé eléyìí fẹ́ hàn máa ń bẹ̀rẹ̀ sí jẹ́ ló fi dá sí ilé òun náà ní í ṣe pẹ̀lú áàkì nìkan màá sàlàyé fún wa nísìnyí àwọn bídà kan ń bẹ tó pé kò lẹ́yìn rárá àwọn bídà kan ń bẹ tó ṣe wípé ìyapa ẹnu bẹ́ẹ̀ kẹ́rẹ́ ìdí àgbà ẹnu bẹ́ẹ̀ wọn kì í sí péyàn nínú jáde a máa ń wọ́n àwọn èèyàn bẹ́ẹ̀ bó fi hàn sí ọ. ààrẹ kò tó pé ìyapa ẹnu bẹ́ẹ̀ wọn ká ló kún mọ́tò ọ̀sán tí ó hàn sí níbẹ̀ á sàlàyé ẹ̀sìn. Hm? àmọ́ tó lọ bá òun wà náà nífẹ̀ẹ́ àbọ̀ òun ló fi wá jẹ́ ọ́n kò sẹ́ni lọ ẹni bọ́ọ̀dì tó bá múrú eléyìí kò lè rí ẹnìkan tí ó gbára lé nú tí ó lọ́dọ̀ yìí ẹni bọ́ọ̀lù tó gbé nǹkan yìí o ńgbà tá a wò ló wá jẹ kò fẹ́ẹ̀ sẹ́nìkan kan tí ò lárí ma àtàánú àwọn àbáta ń fi fún bọ́ọ̀lù tí ń ni bídà jẹ ìyẹn wà fún un wẹ́dà ó gbé yẹn kó ní ẹ̀sìn ó ìgbàlẹ́ mẹ́kọ́ òfin ní àmì ìṣòro tó bẹ́yà bídà ní kò sí lọ́dọ̀ rẹ̀ bídà ní lọ́dọ̀ ẹ̀ tó yapa rẹ̀ kò ká sí bídà ó di méjì. lẹ́gbẹ̀ẹ́ lẹ́ẹ̀kẹta ni àwọn bídà sanu pé àtẹ̀mí àtẹ̀mí tó yapa rẹ̀ fẹ́jọ́ nínú ọgbà fún bídà. sẹ́fọ̀dé bídà kan bẹ àwọn afá ọgbàmù bídà ní. bídà kan bẹ bídà olóògùn mẹ́tẹ́ bẹ́ẹ̀ tẹ̀sí ọlọ́run ọba kó o bí pé ìwọ lè ní lẹ́sẹ̀ ìka tí ò fi yí ọdún tó fi yé rí ìwọ náà ṣe máa sọ tiẹ̀ náà pé ìwọ tó gbé ló ń bídà irọ́ ló pa kìí ṣe bídà pé pé tẹ̀gà ló mú mọ̀rẹ́ sí i nà ọ̀ká sì ń bẹ tókè sí kìí tẹ̀gà ṣe bídà ni àwọn èèyàn pẹ̀ bídà ni ẹ dákun mo fẹ́ sọ nǹkan márùn-ún fún ẹja nóòtì nǹkan márùn-ún kí a tó bá ti nóòtì ẹ̀yin ó rí i pé ẹ wà á sọ èwo lè yẹn lè tó sí ń bẹ̀ nínú ìjọ bídà mistake ń bídà jẹ́ mo sọ fún yín

nínú ayọ̀ díẹ̀ díẹ̀ ní nǹkan ṣe ní òkúta yọ́ lẹ́yọ̀ kan àwọn mọ́ ẹ̀gẹ̀dẹ̀kẹ́ kọ̀dàríyà àwọn làwọn wípé àwọn tọ́jà láti àwọn fàárẹ̀ o àwọn tọ́sọ wípé ọlọ́run ọgbọ̀ òmọ̀ sí tó bá tó ń irú rẹ̀ làwọn tó jó nígbà láti àwọn sálápù wa àwọn ń ṣe mistake ni ẹnu ń tètè àwọn èèyàn ṣe àwọn èèyàn sì fáwọn bídí àtàkì tó ti wá wọn burú ṣàkóso àwọn sálápù náà irọ́ ni. ṣẹgbọ́n àìsàn àwọn bídí àyẹ àwọn bídí àti ẹgbẹ́ náà ṣe ara àwọn tí wọ́n jáde láti àwọn sálápù tó wà sájọ́ bídí wọ́n nípa àwọn ọlọ́run máa máa jẹ́ kí wọ́n jáde ń gbà ọ̀nà má bá jà láti òtí wa wọ́n wí nìyàwó. ẹ̀hìn tó ṣẹlẹ̀ ló kò yáwó èèyàn pé ọ̀rọ̀ ọba ló fẹ̀ka mú ìsìlámù dúró pé àwọn tó lépa jù àwọn tó lápàdé bá bá rán wọn àwọn ti rán wọn bíkọ́ sọmọ tí wọ́n ti rí ọrùn ó bá ti gbé nǹkan kan dé ìsìnàdò ògùn púpọ̀. pọ̀ wá ní ọ̀rọ̀ ọba onímọ̀ nǹkan kan wọ́n ní ta ló sọ yìí wọ́n dákọ̀ sàá bí àná àwa náà ní àwa náà ní àwa náà ní àbí kò sábà àwa ní sọ́nà ìgbé sọ́dọ̀ yẹn mo ti gba tìlíọ̀ nàmbà wán wọ́n bàbá rẹ̀ ọ̀yà inú kùránì ọ̀hún dà yóò wò fáá láwọn kẹ́ẹ̀bà ti kùránì kò ní rí yóò wá wákàtí túmọ̀ rẹ̀ ilé jọra wọn yóò wá dì mà wọ́n wà ní àà èyí tó dì yóò ṣẹ́ṣẹ́ èyí tó kílà yìí tu onínú wọ́n ti lọ ṣẹ̀ṣẹ̀ àá ah, onínú ò oh, láàbá àràbà wọ́n ní kọ́ owó èyí tó kílà ìkọ́bí tó lé onínú àátú ah, ọ̀dà nǹkan tó ń fà yìí ṣé àwọn èèyàn tó fẹ́ sẹ́ẹ̀sì pé tíkẹ̀ lórí tó nílá ó ní ṣe àwọn sálàfà tó fún ọ ní wúrù tó túnbẹ̀ tó ṣe kí ní ìjìhádù wọn ń wọ̀ ọ́ ìtúgbà òyìn ní ìdájọ́ yìí mẹ́jẹ́ kí ń ṣe wọn wọ́n wò ó pé kìí tó lè báyẹ̀ fọ́ ní ìdí ní nǹkan tó o tó gbé wá ókè mẹ́tẹ̀ ìta yìí tó lọ́tọ̀ pé o fẹ́ bẹ̀ pé o ṣe nínú àwọn tàájà nìyẹn ọ̀dàbọ̀ òní tó sọ wọ́n ní kó o sọ pé ìtọ̀ eléyìí tó sọ Kùránì dà nígbà tó o ti mọ òkùnkà sáárì ìta ló kó o ti wọ́n ní á ah, kí ló ní tó fi ní ká mùsùlùmí olóògbà àni á ah, ìtọ́wọ̀ ní ká mùsùlùmí sọnù hmm? ìtọ́wọ̀ ọba tó pa á láti ó ní nínú ayatul muhtamadu هن أم الكتاب تقول أم الكتاب أي أصل الكتاب والمرجع عند الاختلاف àwọn àyà tó pé ẹ̀yẹ òun gangan ni ó pọ̀ jù nínú ìdájọ́ òun náà wá tó wá máa darí rẹ̀ sí níjọ́ táwọn àkàwà bẹ́ rújú sọ yín nígbà tí ọba ti lọ píríncípù yẹn tẹ́lẹ̀ pé ń jìnnà mùtàṣáàdì kí tó fẹ́ ṣe èyí pé ó fẹ́ mọ̀ sí mùtàṣáàdì obìnrin sí ọlọ́run náà wá ń bi àyà táwọn sáàbù àwọn ń lò fún bídá wọ́n ní fàámọ́ làbínà fi olórí ní gẹ́gùn mátàṣàbà àmẹ́rùn-ún ìṣẹ̀rọ àlùfẹ́tìlẹ́sì wọ́n ṣẹ̀rọ àtàwọn èèyàn ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ń tráyà yìí ẹ̀. kí ni sọ̀rọ̀ báwọn ẹ̀lẹ́gbìn náà dínkù lómi ní ìdẹ́gbọ́n ẹ̀ bá sọ̀rọ̀ àwọn kó tẹ̀ fáwọn bíi àti báwọn èèyàn ọ̀gbọ̀n fún wa rẹ̀ ẹ̀ àwọn táwọn àlá nígbà nǹkan mẹ́rin ọ̀nà ọ̀fẹ́ tún kò lójú. ọlọ́run ní bá dé mọ́ ń bídà ẹ̀sìn jọ ń bídà ẹni kó ṣe yí pé deviation tẹ̀ka ti wà lọ́kàn rẹ̀ ó deviate kí ni deviation tó wà wá wí kí ni deviation wọ́n ní pé ẹ̀ẹ̀mí ní oníbíjà lásìkò tiwọn kó fẹ̀ kan bó tó sólà àlẹ́ẹ̀rọ́dù àǹsọ́nẹ́sì ìdí ìgbẹ́ bó láti mọ̀ kùrán ní pàlíyádá ìlẹ̀dínà yọ̀hánì kúrán àmì àǹtù síbà ó fìtnà fìtnà rẹ̀nu gbé ní ìsẹ́yìí wọ́n sọ pé àlùalá nì báyìí tó jẹ́ ọ̀nà àrímọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ báyìí tó ń gbàwẹ̀ ní àrímọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ báyìí tó ń ṣe hajj nù àrímọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà tó wàá dé ọwọ́ lóhun nínú fádà kọ́dá lóòrùn lóòrùn gbò àwọn ẹ̀kẹ́ kọ́dá tó bẹ́ sọ́kọ̀ ọwá mú àyà wá àwárí ní àyà fọ́tì pé tó àyà kan wá ń tó ó lè mẹ́rin ó lè mọ́kọ̀ sí ìrọ́dù tó ṣe wọn lọ fún gbogbo ìdílé lórí òun bá rẹ̀ ọ̀rẹ́ kò ní fún náà tẹ́gbà gbogbo àwọn bídà ti wà yìí náà àdìsí jẹ́ ń wo lẹ́nu àdìsí ń gbẹ̀dọ̀ fẹ́ wo. ẹ́ sábà tí wàá wo tán wọ́n wà lọ́ọ́ lè mú ayé àkùrá nìkan tí wọ́n sà máa tú wọ́n máa lọ́ lọ́ lọ́ lọ́ ẹ́ lọ́ máa lọ́ lọ́ lọ́ lọ́. ọ̀ kí ni wọ́n bẹ́ẹ̀ ṣe sábà wọ́n ṣe wọ́n ṣe tàbábò ìmùtàṣàbí àti kí ni wọ́n bẹ́ẹ̀ ṣe o ìpè ọ̀rọ̀ àìsèǹtìnà wọ́n ń wá ọbẹ̀ fi dáàbì ìfìnà lẹ́yìn dáàbì ìfìnà lẹ́yìn dáàbì ìtìlẹ̀ ni ìtìbáàtò hákì bí báàtì kí òdodo kó dàpapọ̀ mọ́ ìwọ́ ẹni jẹ́ bìtì náà tó bá sọ pé àbìtì ah, náà báyà níbi nǹkan èyí ò máa dédé ìdí máa ṣẹlẹ̀ ní pé nǹkan tó yẹ ká bá nìkan àbá ó yẹ ó kálukú nìsín wọ́n ní lágbájá o ẹ máa ń kàwé eighteen hours lóòjọ́ wọ́n wá ṣe exam ó wá pass the ó lọ pátá lọ hard work ó wà related mọ́ success. lágbájá o ó máa ń sùn ní kìí kàwé ara wọn ló pé ìyẹn náà lọ ẹ̀rọ òun náà relate. àmọ́ lágbájá wọn ń sùn wọn lòun ló ní é yóò dàní ẹ̀rọ ilé ìjì jámọ́bì ẹ̀hẹ́n ìdẹ́gbẹ̀ fitnam pé ẹni tó ń bá ní ìmọ̀ mọ̀tàṣáàbì ìdí fi ń wá káàkiri pé ó fẹ́ fi kọ́ọ̀sì rújú kẹ́sà rẹ̀ pé ọ̀dà nígbàtí ọ̀dà rẹ̀ wọ́n háyà ìlà háyà ìtàkọ́lé náà káyà máa tó káàkiri ẹ̀dọ́kọ́ ọ̀nà ìtàkọ́lé rẹ̀ ìtàkọ́lé àwọn ọkọ̀ bí i àtàkọ́ sọ́láfún ẹ̀fọ́dẹ̀ òdátọ́rọ̀ àmàlà òdátọ́rọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn bùkátà sí òdátọ́rọ̀ hajj ó wá lè ti ń dààmú òun ni pé ọlọ́run ọba àlérí ń gbá ìkìyàmọ́ a ní kí nìyá látàtẹ́ ti ṣe tátẹ̀ kó bá tún ẹ̀ ká lẹ́yìn tó yìí ó bá kọ̀rẹ́ jù báwo ni kí ni practical implication rẹ̀ bá rẹ̀ ti tẹ̀sí ó lọ́pọ̀ láti ọlọ́pọ̀lọ́ náà ni ó wèrè kọ́ lókè gbàgbà. òun lẹ́bi bí njẹ́ tó bá ti ń sọ̀rọ̀ àwọn àhọ́wá lọ́sọ̀rọ̀ sábà ó wà tún débi wọ́n ní àlẹ́kà bìbí àárọ̀ bí. mọ́tẹ́sì tó wà complicated ẹ̀sìn ara oko tí ò mọ kankan tẹ́fẹ́tẹ́ bá bí àìmọ́mọ̀ kankan yóò fi fún ọ ní àṣà tó simple ìwé ẹ̀sìn ni ó ṣe ẹ̀sùn bíbí àwọn wà complicated ìdísílájọ tẹ́ ti dá wàhálà halkun kùránì kalẹ̀ kò sí ẹnì kankan tẹ́ sọ fún mi kọ́ mọ́ ọ̀dọ̀ jẹ́ mùsùlùmí ẹ̀yẹ sọ́rọ̀ pé wọ́n ní kùránì is created pé ìwọ created ṣé à ń máa mọ̀ ni àbá ń jọ tọ́yì ìwọ ni creation pẹ̀lú kùránì èyí ṣé kò tẹ́ ọ̀rọ̀ àlùkùránì kàlámùlá èmi olókùn lè ń lè lẹ́yìn òkú kàlámùlá ìwà fún wa nínú wa. ṣẹ̀wárí torí rẹ̀ àwọn ní àwọn tó gbogbo àwọn tó jẹ́ bídà láti àwọn tọ́lápù wàpápátá gbogbo wàpápátá ìròrí àkídà ni wọ́n ti ṣe mistake. kí ẹ́ tí wọ́n ṣe mistake mistake tó ṣe wípé tó bá ẹgbẹ́ lóòótọ́ mistake wọ́n ní kí sáà ti correct ẹ̀ wọ́n fẹ́ kan disown sọ́ọ̀sì di tí wọ́n ti correct ẹ̀. dábàá wo kàwárí yìí kàwárí ti ń pa àwọn èèyàn ní gẹ́gẹ́ mi tó ẹgbẹ́ bá mí ìtàwọn tàbí àná ó láwọn sáájà níbi tó ń wó gbé ìlọrin náà kèsì ìlànà náà ṣé èmi mo kó bàbá wọn. èdè wọn kò bá rẹ̀ náà olóko bá rẹ̀ bíkọ́ ṣọ́ọ̀ṣì ibi tí yóò ti ní correction àkọ́kọ́ mi ó ti sọ́kọ̀ ṣe nígbà tó wá ṣe ṣe ìtàn yóò wá mú àyà ẹni ló fún mi láàrin láì ọ̀kan wọ́n máa sọ pé ah, yáàkùn bìí tàwa adé ń bọ́ àtàwọn mi ní àárín mi ń bọ́ kí ní nǹkan yóò wọ́n kò ní yàrá yẹ fún méjì yóò lóṣù tó bẹ́ẹ̀ pẹ̀lú wọ́n ní òṣèlú léyìí tú eléyìí tí rọ́bà tó ń fẹ́ tu ó ti lájọ nígbà pé àní kẹfìrí lẹ gbọdọ̀ rí mí ẹni yóò gbọdọ̀ wà rùn kẹfìrí lẹ gbọdọ̀ jẹ́ tọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kọ̀dà rí àti jẹ́ bẹ́ẹ̀ ni kọ̀dà rí àti gbogbo wọn ti jẹ́ gbogbo wọn bá wáta nǹkan kò sí practical application fún láàárín àwọn mùsùlùmí ni wọ́n dálẹ̀ tó ẹ ti fẹ́ jẹ́ mílíọ̀nù abẹ fún àwọn fọ́lọ́pọ̀ bá fún wa ní excuse pé ìṣèhádìí ẹ ẹ̀yẹ́ pé ní sèré ìgbàgbọ́ àwùjọ wa ní whether we like it or not nígbà táwọn yẹn ní bùkátà sọ̀rọ̀ pos kò sábà tó lédi ẹ̀rọ kí n gbàjọ pos ẹ̀rọ yìí lọ́wọ́ lọ káfá bẹ̀rẹ̀ ọlọ́ọ̀dù bẹ́ẹ̀ lọ ó ti bàbá yẹn ní bùkátà yọ́ọ̀dà ti ṣe àjàrí pé ó lè jẹ́ mi ṣé kí o ṣùgbọ́n ìtọ́ hàn sí mi ń bẹ̀rẹ̀ ìtọ́ pé àwọn èèyàn ti ní bùkátà sí ẹ sọ bùkátà wo làwọn èèyàn ti gbé àlùkùránì màkúrò nítorí bí i tí ó bá àbọ̀lá àjọ àgbà eléyìí tẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ibi tó lọ larí mọ́ tàbátẹ̀ ká fún mistake kéèsè nǹkan tàbí pé ìṣèhádùn ló múnà débẹ̀ mo ń sọ gbogbo ilé ìṣẹ́ ìdílé mọ́rú excuse táwọn sọ́lá fún apá àwọn oníbí dá sọ wọn òjọba àwọn ẹgbẹ́ máa ń sọ wípé wọ́n kàn gbé ọba ọ̀nà márùn-ún wọ́n lè yàn lè fi ṣe mistake máa wá sọ̀nà méjì ń jẹ́ nìkan lèyàn lè jẹ̀ mọ́ra wọn àbọ̀nà mẹ́ta kápá lábàjá mùsẹ́lẹ̀ ìyókù ẹ̀ fi lẹ̀ ṣẹ́rẹ́ ní mistake tó bá wà ní ẹ̀sìn kò bá jẹ́ mistake àkéèdà àti mistake ọ̀rọ̀ síkẹ̀ ẹ́ nǹkan márùn nǹkan méjì ní ìpìlẹ̀ but márùn méjì wá pẹ́ sí márùn bẹ́jẹ̀ ìpìlẹ̀ àkọ́ márùn. wọ́n á ní ó lè gbé tó mú mistake wá ní nakulon káàdì lórí inú ọ̀kọ́ ìdìbò. ipe náà ẹ̀rí sẹ́ni yìí mú wá òfin tó dábàá nẹ́bì sọ́lá lọ́sọ̀lọ́ ìmọ̀lẹ̀ òdélé bẹ́ẹ̀ pé ànábìsà lọ́sọ́lá ń sọ wípé ẹni tó bá wé láwà ní ìrun tó bá kí ẹ́ olóore ju 70 times ìrun tó yẹ kí láì láwà ní lọ mọ̀ọ́dún sàkókò sí mọ̀ọ́dún ẹni tí ń kà olùmọ̀ràn tó mi ṣe kìí but ilé ìgbọ́ ó di bídá àdúgbò bídá tẹ́yìn bá ní obì nífẹ̀ẹ́ naklon káàbì ẹ máa ń mú kí ìkànjẹ́ bídá ibùkọ́ yóò mú sọ̀rọ̀ yìí o ìgbà tó tún láǹfààní ìkejì ní pé ẹ̀rí tún lè gbàtọ̀rí lẹ́yìn bá lẹ́yìn tó wọ́n tó fáhámún fáàsì àgbọ́yé tó rọrùn ẹ̀rí wà pàdé àdéṣe kòkòrò yìí lọ́tọ̀ ṣùgbọ́n gbàdé ó làwọn jọ a good example èèyàn tú orí hadithi orí hadithi hadithi dápọ̀ hammam ó sì tún hammam sí iléèwẹ̀ tiwa pé iléèwẹ̀ ọkọ̀ sí iléèwẹ̀ lásán obìnrin tọ́ ànábì ní káwọn obìnrin máa bẹ̀rẹ̀ lórí tí hmm? ó lánà ọ̀rọ̀ wọ́n lọ lórí tọ́ oríkọ́yà ọrụ ọrụ yàrá sọ́nà pé hadith wọn mú àpọ̀ authentic ṣùgbọ́n kí ni túnmọ̀ hammam mi ní ilé ń wẹ̀ yìí ẹ̀yìn lẹ́yìn ló tó tẹ́lá ti omi gbóná ìkan tó gbóná bí ṣe rí nígbà àwọn ará Madina go léhàmá léhàmá bá mi kan yàrí àwọn ará Madina kò ní àwọn ará sáàmù ló ní torí pé òtútù wà ní ìdíwọ̀n táwọn bá fẹ́ wẹ̀ wọlé kọ́ oṣù kan ẹ̀ka lóṣù ìrìn owó ẹ̀ wọ́n wá public ilé rẹ̀ public ilé rẹ̀ yìí èmi ọkùnrin mẹ́wàá lè wà mẹ́ so náà tọkùnrin bá wà ń bẹ́ẹ̀ ànábì wá sọ ọ̀dà ẹ̀sán bá ń kí gbogbo àwọn ọkùnrin kẹ́sìkí ni kí wọ́n kọ́ bá òde wọn láti ni pé irú kọ́ọ̀lù ló tẹ̀wé ilé wẹ̀ ní kó wọn nìkan ọ̀bù débò ara náà ló mẹ́wẹ́ ní. obìnrin ò lè wẹ̀ nínú ilé ìwé yìí. òun ẹ̀yìn lẹ́yìn ni ó di wọ́n ti ní màdí nígbà tí ìtumọ̀ wọn kíde nígbà tó ń gbẹdẹ láti sí wa sọ̀rí ìtumọ̀ ẹni pé ẹni ilé rẹ̀ tí ìbá jẹun yàrá ló wà mọ́rẹ̀ ẹ̀mẹ́ ó lọ wo iṣẹ́ ìwọ̀n ní public toilet in public ó ti public á pèsè náà pèsè náà public ẹ̀yìn lọ́rẹ̀ tó kóhùn náà bá sọ̀rọ̀ ìlànà kan mistake náà àmọ́ lè bá di ti ìwà sọ̀rí tí ó bá fahamọ́n fàáfẹ́ alùsùn lẹ́dẹ̀ẹ́ lọ́dọ̀ àkọ́yìn ó di méjì ó wà kù kàn ìgbà ní ń bẹ èyàn nímà ẹ̀rí clear ṣùgbọ́n òun ti clear lọ hakun sábìtún bàbíyù òdodo lọ̀rọ̀ yóò sì ní àmá ẹ̀yí ẹ̀rí òdọ́rọ̀ rẹ̀ ẹ̀rí òdọ́rọ̀ rẹ̀ tó ń pẹ́lú òdọ́rọ̀ rẹ̀ ó wá ṣe kìyà lórí ní mọ́ náà ṣe wí nǹkan ètò ìdájọ́ nǹkan òun orí mẹ́ta tẹ́ bá wà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta wish mẹ́tẹ̀ẹ̀ta ta dákọ̀ọ́ alákọ̀ọ́kọ́ nígbà òun fi lè jẹ gba òun ni kó ṣe wípé ó gbéra rẹ̀ sípò kó fẹ́ mọ́ díṣà ọ̀tún ìmọ̀ tí ó sì wá mọ́ ìwé ìdí tábìlìgù ń ṣe káàkiri tábìlìgù bẹ́ẹ̀ bá fẹ́ ṣe dáwà ní mo sọ pé fásitì fáyà ni dáwà dàbí kìí ṣe bí ìrùn fásitì àyìn ẹ̀yìn táwọn fi ẹgbẹ̀rún lórí fásitì fáyà ni àwọn kan náà máa fi fásitì láti dé ẹni tó lọ́n bá jẹ́ kó wú òkú òfẹ́ ṣe dáwà kò gbọ́dọ̀ sákòwò ní wa náà ìmọ̀ ní irinṣẹ́ tiẹ̀ bó bá ti mọ̀ pé dáwà ló wù ọ̀sẹ̀ kó wá lò ní wa ìwọ ló mọ̀ fẹ́ larí mọ̀ nǹkan tí ó dá tó bá fẹ́ ládàá ló bá fẹ́ gbà pọ̀nrún sí mọ́sálásí òun tó báyìí yẹ kò sáà kẹlò mí bó bá mọ̀ báyìí ládàá yóò nùgà yóò nùgà yóò nùgà ń bá wù ọ́ nígbà tí gbogbo mùsùlùmí bá ti kú mọ́ bá wọn fẹ́ sáré kìí kó báyìí ṣe sàdákà kìí kó báyìí lọ́nà ìdí jíjà láàrẹ̀ ò kìí kó báyìí àmọ́ èyí tó ṣe kó wá ní ìdí ìmọ̀lẹ́ ló túùsì ó bá bọ́ síwájú ọlánàbí lọ́njọ́ kan láwọn tàbí rẹ̀ àwọn ìtàn wòye báyìí ó pàdé orí àwọn tàbí òun kan jábọ́ rẹ̀ ẹgbọ́n ọlánàbí ìgbà àwọn orí àwọn tàbí òun jábọ́ rẹ̀ ẹ̀lẹ́ so now ara ati dídà àti wọnú ìlú ìdínú àìsàn ní àwọn nǹkan tó jókòó kẹta táwọn kan gbà wá but ìgbà ìgbà yẹn lè mà ìgbà ìgbà yẹn lè má ni bẹ́ẹ̀yìn ò bá mà ẹ má gbàgbé pé èèyàn ló sà áàkì lórí nakulum tàbí sẹ́ni tó bá áàkì lórí nǹkan tó ṣe fẹ́ mílíà ni ó jẹ́ mílíà máa lọ sórí ìbíyà fún yín. tàbá rẹ̀ nìkan náà kọ́ ọ̀sẹ̀ pẹ́sẹ̀ òun náà gbìyànjú ni fáwọn fáàtì lòun náà ṣe because ní dábàdà mọ́ ẹni ìdẹ́sẹ́ ní gbogbo àdúgbò dábàá ìgbà wábá nǹkan kámẹ́ tó pàmò papọ̀ intention wọn ni bá lẹ́sìn náà làwọn fẹ́fẹ́ ẹni tó bá débi pé tó sọ wípé wọ́n dà á kí ló dé wọ́n lọ́dọ̀ ní sọ́dọ̀ tó ń lọ ikú mẹ́lẹ̀ wọ́n lọ́dọ̀ ní àṣẹ fẹ́ẹ̀nà tó ju wọ́n lẹ̀ bá mi. ṣé wẹ́n ni ìwúlá yes anabi ló fẹ́ tẹ̀lé ẹni tó tó fa àwọn ọmọ nǹkan àná ọdún owó mọ̀tá àtàkùn sí ẹgbẹ́ ìtẹ́jà ìgbó fẹ́ kí tẹ̀lé àná yóò wá sí mi sí ìlú pọ́tọ̀ lórí rẹ̀ ẹ́ ẹ́ intention ẹgbọ́ mistake ló lóòótọ́ ẹni tó fẹ́ náà ló ń káàdì ló bára lé ó ní wọ́n bí wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní àdéhùn mi àdéhùn mi kádùn àdéhùn mi kádùn àdéhùn mi kádùn àdéhùn mi kádùn ẹ́ ànábì tó bá fẹ́ tà lánàbì tó ń fẹ́ wájọ́ mọ̀tàrí ẹni tó ń gbógun ànábì ló jẹ́ mọ̀tàrí ẹni tó ń gbógun tẹ̀sán ló jẹ́ mọ̀tàrí. tọ ẹni tó ń pè ní ìsọ́ọ́lì à ẹja gbá títì ẹgbọ́ yé dáadáa o má jáde ní sẹ́kì lẹ́ o wá ṣe bí sẹ́kì o tó ń mọ̀tàrí lò ná. ọ̀rọ̀ ta ni ń gbọ́ yìí tọ́ọ̀n ọ̀rọ̀ tẹ sí ẹ̀mí wáyé àbọ̀ òun ló ń wá ó lọ́wọ́ dáadáa ẹ dáadáa lọ́nà náà fálìkì ẹ ìfẹ́ wọn fálìkì àtẹ́tì lè ṣé ìwé olùkọ́ fẹ́ràn ànábì lọ́fẹ́ tẹ̀lé gbọ́dọ̀ mo ti jẹ́ òun tẹ̀lé nǹkan ní ilẹ̀ tó fẹ́ jẹ́ tèmi. tọ́ ẹlẹ́ẹ̀kẹta ó ṣe gbìyànjú òdodo ilé ìdọ́dọ̀ ó ṣe mi lónìí èdè jẹ́ òun méjì ló wá kú téèyàn gbọ́dọ̀ fi kún àmì mẹ́tẹ̀ẹ̀ta yìí lóbi jẹ́ òun tẹ̀lé òun wá ní hawa mùtàbà hawa mùtàbà èèyàn wá ní tẹ̀ẹ̀nù kan tó ti gbé kalẹ̀ tó wà pé torí ìfẹ́ lóòun ló jẹ́ kó máa jìmọ́ nákan lóòrùn káàdì èyàn ti ní kíníkà lọ́kàn tó fẹ́ àchífù ó ti wá òfin kí ló lè mú òun àchífù rẹ ẹja lọ má dídùn òdú yìí ẹ ká máa fi hàn lọ ẹ ẹ ti kíníkà ti jẹ́ bàbá yìí ló fi ní sẹ́yìn tàbí òdú ègúdẹ̀ gánà ẹgbẹ́ tó fẹ́ ẹgbẹ́ òbí láti máa máa ń tán bẹ̀rù kí ìgbé yàn fẹ́ràn kó ta kó ta kúrò lọ́wọ́ ọba àpèjúlé ẹ̀sọ́ ni wọ́n ń pè nífẹ̀ẹ́ ẹni o kò sí ẹni tí ò nífẹ̀ẹ́ ẹni wọ́n fẹ́ tó máa ọkàn ni o ṣẹgbọ́n kò sí ẹni tí ò ní pé à báyìí ló ṣe wù mí kó jẹ́ tí kì í ba àti kò rí ẹ̀rí báyìí. kọ́lá nàbì sálá àtọ́lá àfọ́ra ẹ̀ náà kan irú wà nàbì gbogbo ọlọ́run ti ní kó kéde gbé tòlù máa gbé pé ọlọ́run kàábà kàábà ni ó gbá ọmọ tí ó sì ẹ́ àwọn bàbá náà ò sí kò sí nǹkan kan.

kí ẹ̀rí mọ́tàkù ìtẹ̀tẹ̀ ẹnu kéèyàn fẹ́ràn sọ kẹ́rì ìtakò ó fẹ́ràn pé òun náà láwà àti orúkọ ìtẹ̀tẹ̀ ẹnu tẹ́bá sì wọ́n tó kúrò máa ń tó àháwá ní máa ń kọ́ bá ẹ̀fẹ̀ mú nǹkan mẹ́rin yìí ó bọ̀rọ̀ jọ ó bá kọ́ ahọ́wá lórí wàrà ilé tabata ahọ́wá ahọ́n bá dà lórí ìyá aka min tọ̀tọ̀ bá tẹ̀lé mẹ́ta tí mà tó pẹ̀ tó wá bá ọ ọlọ́run tó lálẹ́ àwọn àkọjá ìbẹ̀lì náà ẹ̀hẹ́ ìtàwọn nínú kí ẹ̀rọ kan ní kí ẹ̀rọ rẹ oníṣẹ́ ẹ̀mọ́ lọ kò sẹ́ni tí ò ní fẹ́ but issue ni pé ní tí wọ́n ń pè lẹ́rìí ìyẹn ló fẹ́ rí ìrìnàjò ẹgbẹ̀rún tó bá bọ́ ó ti sọnù ó wá bọ́ pa mí dẹ́tì mọ̀ pé kò máa ń dín dín ní sẹ́yìn fọbẹ̀rin náà lọ́wọ́ ní ọwọ́ dé bí òkú èèyàn kú ọwọ́ ní anábìsára láàrọ̀ tó máa ń sọ pé wọ́n jọ́ kẹjọ ẹgbọ́ ẹgbẹ́gbẹ́gbẹ́ àdẹ́yìn ní jọ́ kẹjọ wọ́n wá gbọ́ kúrú jẹ́ àdúgbò òkú lẹ́járí yìí èèyàn ní kò sọ́dí sí Bukhari kò sí muslim tó lè lọ́tọ́ àmọ́gbà tó kọ́ rò kú tíjọ́ kẹjọ ó láti ìsìn ó gbèrè ìjà ní gbẹ́lẹ́ tó lárí nù sẹ́nu kùránà ni ó ní òkú tíjọ́ kẹjọ ní kùránà èyí tí ń dàgbà kò sábà tíjọ́ kẹjọ ẹ̀ka irọ́ ni ẹni ó ìgbésókè haram tọ́wà ti wá fún ọwọ́ tó fọ́mà pọ̀lẹ́tì napoleon káàdì àmì mùtádìrì

kò sí ẹni tó kó sí pé ó gbára lé nákìlù káàdì kò sábà náà látàrí mo tẹ̀lé ẹ̀rọ náà wà. kò sí ẹni kankan tí òsèmi tẹ́tì mi fáwọn fáwọn kò sí ẹni kankan tí òsèmi tẹ́tì mi hapun hotin ṣùgbọ́n nǹkan ni wọ́n fi ń mú yàn nǹkan ni background ni background ṣé how am I nígbà tí hawa yẹn bá ti wá wà láwa ni ah, ẹni tó pé ẹ yìí olóhùn fẹ́ òun ni kùránì ti fa àwọn ẹ̀lẹ́bí náà fi kùlù ní zẹ́ìbùn zẹ́ìbùn yẹn pé mi ò fẹ́ tẹ̀lé lánàá yìí ẹja máa wá bá ti máa dàrú èyí tó bá ti débọ̀ wa á ń fa èyí tó bá ti débọ̀ wa á nínú. òun náà làwọn sáláfù wa fi bá débi pé máa ń tàkà gbára àwọn ọkọ̀ sàkúnyà á ní ìṣàmà ẹni tó bá ti pé tó gbé pọ̀ ní ìkan ìfẹ́ anú ní wá ọwọ́ òpin wọn lọ́pọ̀ náà ní bàbá ìpín àrẹ ó rọ̀ pàmù wọ́n ní náà sọ pé ilé náà ṣe ó jáyọ̀ náà mà ó tún ilé náà ilé náà ṣe ó jáyọ̀ náà mà ní gbogbo tàbí òun wá ti pé Tàwa ẹ̀ sẹ́ẹ̀dì fún àwọn àdìbádà lọ ẹ̀kọ́ mú bí ṣe ìṣèwà mú kó wá bọ̀ fà lọ sí ọ̀rọ̀ àkọ̀m̀pútẹ́ǹtì. Ẹlẹ́ẹ̀karùn-ún, mo ní àwọn àmọ̀tábà ní ń fa láti lọ sáré tóbi lè jẹ́ yá. Àwọn àmọ̀tábà lè àfẹ́ǹtì fáàmù sáré. Àwọn àmọ̀tábà lè jẹ́ kí hákù náà pa ọ̀rẹ́ fún yà. Ẹlẹ́ẹ̀karùn-ún ni gbárọ̀dùn pàṣẹ. Gbárọ̀dùn pé nísìnyí pé ẹ̀wà ìrìnlẹ̀ ayé ju ara nísìnyí nísìnyí bá aláàdì máa jẹ́ lọ ayé pé kò sí ìsẹ́ka tó nípa bọ̀dú lẹ́ẹ̀dì ó ní gárọ̀tì tọ́lá gárọ̀tì tí ó dá òun ni pé ó fẹ́ káwọn èèyàn máa ṣe ojú lẹ̀ tó dàgbà fi ní wọn rí fíìmù dé láti mú bí gbogbo ẹ̀rí tí ò bá ti jẹ́ gán lóbi òun ni ó lè àfẹ́sì mẹ́tẹ̀ẹ̀ta ìdí òkè. so mẹ́tẹ̀ẹ̀ta tó kéré ẹni bọ́dí tẹ́lá tí wọ́n wá tẹ̀ kankan ẹ wà á wo òṣùlù rẹ̀ lẹ́wọ̀ pé ṣé méjèèjì ò àfẹ́sì ẹ̀ náà ń gbà tó rí èèyàn wọ́n sọ fún pé ó ń pèsè sọ́dọ̀ ìgbà sọ́dọ̀ ó ní irun gbà wọ́n ní lójú mú ọlá nílùú sọ́dọ̀ àfẹ́fẹ́ owó gbogbo tó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlá nílùú sọ́dọ̀ àfẹ́fẹ́ owó

àdúrà tọ́lọ́run ọba ní kánàbí ṣe ní tọ́lọ́run tó lóhun ìgbà rọ̀bánà látọ̀rọ̀ àfẹ́gbá ìnàsínà àfààrà ọlọ́run mọ́gbà wa mú tàbá gbàgbé àti tàbá ṣe mistéèkì ìpòtẹ́lẹ́ra náà láàfọ́ pé tàbá wọ áyà yìí nítorọ̀ ọba sọ́kọ́ ó ni almasáìlù ìlíyà wọ́n masáìlù àmàlíyà masáìlù tó ní pé ti tàkílà tó wọnú ni wọ́n ta masáìlù tẹ́lẹ̀ tó àrí mọ́sára àti kí ìnáà ni náà ló ṣe tó tó mistake bá ní ọlọ́run adákun mọ́ gbà wà fún bẹ́ẹ̀ á ṣe mistake náà lágbàgbé ọlọ́run náà táyà ìṣọ̀kalẹ̀ ọlọ́run nípa nípa àwọn ìkì mo ti ṣe bẹ́ẹ̀ kí ló dé táwọn kú ìyá jẹra wa ọlọ́run àkókò arábìnrin yẹn ti rẹ̀ ọlọ́run bá kó sọ wa ó ń sọ ìṣọ́ kó sì wà pẹ̀lú wa èyí tá a bá wí ń bẹ́ tàrí ọlọ́run bá kó aládá kó gbà èyí tá a bá wí ń bẹ́ tó jẹ́ mistake ọlọ́run sàkójì fún àtẹ̀yìn ìrẹ́lẹ̀ àtàwọn tá a gbọ́ ṣùgbọ́n ọlọ́run ní ọdún àṣàgbọ̀n náà ń ra ẹ̀yìn náà السلام عليكم ورحمة الله خيرا جزاكم الله علما وبركاته إذا فقد جزاكم الله خيرا يا الله شكوى